gbogbo ìgbà tí ń bá rí ẹ ìdùnnú ló jẹ́ èèyàn tó bá ń yá ọpọ́nlé mi tí ń bá ta ká ẹsẹ̀ ẹ̀jẹ̀ bọ́lá pé mo ní ìdí ẹ̀bù alábí owó tójú àgbo kọ́ Pasuma là ń sọ owó kárí ní kọ́ Pasuma là ń sọ owó kí fídíò gbé mi kọ́ Pasuma là ń sọ kán lè rí mi làbà ìka níta pé mo ná òfun Pasuma kọlà ń sọ. àwọn èèyàn tí mo bá tàka pé mo ní dẹ́ẹ̀bù lọ́kàn tán bá ń dá mi lóhùn àlàbí ó bá ká gbogbo ọjọ́ tí ń bá rí wọn pọ́n lé ní alábí. àwọn èèyàn tí mo bá tàka pé mo ní dẹ́ẹ̀bù lọ́kàn torí mi gan alábí láàbá ká mò ń ṣe ẹ̀ fáwọn kan bẹ́ẹ̀mi alábí bá àtúmọ̀ bí mo bá náwó ẹ̀ síbi kan tẹ́ni tí mo náwó sí láàbá ká tí ò bójú ẹ̀yìn kó tó ṣe o gbogbo pati ń bá rí wọn bá a sọ bá a ká àpọ́nlé ní làbá ká mo ṣe o aláwáyé